dɔw bɔ tele dɔw bɔ tele paa bɛ kɛ na muze ama ne sɛ de ka wɔn de fari do toni mɔzɔn lɛ mo bosnia ɛɛ eh, ne kɛ national eh, youth leader ne kɛ na alisunna lɛki de fari do mi ne de fari toni na ma so de de ka wɔn de kasi su ti do ma target ti mo bosnia na. ma ti na ma ni sima ko ni sinje de he <laughs> ma wo wɔn ti to a ma ma ka na ɛɛ ɛɛ alhamdulilah to fɔ ɛɛ. Uh, Maga Bisi, 2009, Ogonichina, Modern Sisi, Meiji, West Africa, Mobile, Momondili. The Yedi, when two are two, who could do Sinana, Gina, mm-hmm. Rumi, Ending namba, Tresic Sinana Kona. Ngo iso, a iso lena na boro, mm-hmm. mm-hmm. mo mva na kide ikoge. Mo do da mo America na, me gili 32 state in two and a half years. 32 states 32 states two and half two and a half year make it go drive me abele bele fenze eh driving. me bele kesi mede na avion lo ma bazi na avion de ge ge mo Get mm. in a eh, migration lawyer now mm-hmm. khutuba malama de Temple University mm-hmm. Philadelphia bele go the school na de wanda mataratina nan ga lazetina ta batu wa powerful amma an da ban ka zo no you problem biye lo bisi bele zina pro mo ba to wars way out Because we see this na na ga yele lɔɔre rɛnti yele hotel daadum yele avion domestic kɔ tina adi na resina ti da na bizi na banko ti amurka lin da don basi lini wana ka basi da wundi ko to bunu ma ta mai leke to mo na na ruma wa mo malu an ti mato ige e charles edward mm-hmm. ga mo yele yele idimare na to ga wa bisina ma bisina ya da bodyguard wanzi na ma don ige te dimbu amma ma fa abdul nasir irasima de bali wanda na ile de charles edward iranti lora ifama kama wa bonde ba ngu kilime gili kinarona wura kudu nega mo yu problem na police ngu oh. problem o yu na kinablo speed on kimazu na de liban lanti marena kelaka wa gwa kana ma kelaka basi ngu ba gona ba da fama point daily don boy ba tele sisi eh masi de na to ngu de lima galin don mele number plate ba dan ba ga bayana na de lima galina avion wanda nam nine hours non stop mm-hmm. na bi jazi china london china saudi arabia jazi ki mm-hmm. fatima amma man da na lora ge ya 3 days man me le lora 3 days madan zi shi society eh me de kidi me da bam ti lora da wow to biye de klim kim me gilin na ma be fama experience debata yelo mozo le nda so won va mo doni me ladies ma na andu no wo do wow to biye ma gani me de klim wo do west africa na biye me da alfawa mm -hmm bawo ga bozole abda mana latin aw matras mamati aw lasim wa na alfawada west africa to mo ga bindi wannan mudan diban ya muhammad idris agaji ilan da buga amma ilai ga nama ne mana din kiliku da gilici da mele da da wanda senegal da mele da wanda agades da mele da kano da delifai ungu continuously bi da tobiere mɛdɛdɛ di man dɛn na gɛnɛ jiri ɛmba sisi nɔ bila kama ta di fana a fɔ biyɛri na dɛ kobɔ ni west africa gɛ uh, mɔdɔ sa weni na dɛ daa na dɛ kɛ kobɔ ni na na na mm-hmm. na bɛ kobɔ ni a sɔ deyi to a se lɛtiri ba gafa ma na bɛ kɔni bɛ kɔni ma jeli dɛ imam na bagama gama bi da mɔ maa se domin mo gbogbo dɛ gɔvɛnɛri o a se mm-hmm. uh, o di jɔs that's 2009 da yau 2010 na wale mabule ga mobu mobu na ta'ziya na dada alfawa gana da yira to mobu na su mobu na gaba da ba gaba ma leta appreciation leta mobu na wai to ina mu gaba ma ke to ga ilo wato to vori mi da yi wana ba bai kura tin shi ga na lore mm. to bi momo na kulo wanti ci wannan ka zo ba sa ti ki ai zo da na gurbali wakacin ko ko na wakf si bana duka ba sinamar wandina mo mai gidin na koi ci ko na ne ga eh kadezije John Dramani Mohammed, His Excellency, Blabla Alwati, Igere, Vice President for Atamis, Gelewa Vaigore. Klaki Basi, canje da nan da da da da ni fai na su da iko da da su da da na biyu da Canada shi da ma shi da iko da tare ma da ma mo bai zanda amma da yi ne da ai klaki ba su da so wa fama lora da har kama na bilir ma mini bilir yele alhamdulillah kana burtana ta muhannisi da kaman zuro isosi itin ma halma da ka da zidu har da sinje da ya diwa mazan da mai da ban kapsi to ina muna ga har kawa wanti man na mhm. mu yi madrasa si mun bi bin da na shi mu nozi mu alfa mu haji umar e wannan kuna alfa wa da ba tabare jum to biyele idan e alfa ban amma no ba da no take wandi kodon ban bai ziba sina duka ba mu wuro zi domin kadan borti rozi oh. da bar wana da bar faina big ba wo ni ogbó bẹ́ẹ̀ kọ́nà ìlú ndi tòbi yẹlẹ lẹ́dọ́ náà ṣe dédé tsoki dáná dẹ́ kẹ́ gbẹ́ nàkì àndébi dẹ́ dẹ́ si dé tso yunifásitì ẹ̀ ọ́ndínà lẹ́sí bá wo ní ìnọ mẹtẹrẹ wá sí dá mẹtẹrẹ bá mo ti gẹ́ mọ̀sáyé ilé dáná ní kọ́ni de bí si ìró mọ̀ wò nírin ní o social media dá wọn náà wọ́n azu àwọn àwọn wòlé ọ́ndínà dáná nà kánà de bí si ìró dizi barna da tana wakati do uh, 2009 to da you dama baka da na dama da ya fahimta amma da gubana na farta da wanda ga dogo 2016 ga dabis to 2021 kana ga so yi ne wani da ga ba zina bai gona ka gaje ga kubana ban ba fada ne ba to alfawar na dojo eh, a karachi dogo conference kuma su mm-hmm. da kwanducho conference da ce to canji mm-hmm. ga eh, alfawar na sai to shi ne mo gama bisi eh, barna ba da wani ba boy boy ya mai kisi ne sisi na wana eh, ah. nagoro yake siko wani youth leader ma to leader na wahara ga da ke wani da ke amode domin ba ba na kubande eh, bana barna alfa ga ba dai mm. kana bara wana na bar da fai na ba wannan je pro ablam to dai no ga bodo sino ba zan da na dole ga wahara ga da ke timar ku na zo na so to yeli na mu ga da be si ba da mu da da timare dan nan mm. da dana be do yi daga sisi ahlus sunna youth leader amma muslim rina bɛgye ha kɛkɛ misali pia tie bɔgɔ so explosion akoro ala na ze three months or four months ira da bata basu bi ka tɛdir na koro tɛdi fai ba wani wo mbo na mu na ide sina at end ga do ma lo mbo dogo doga number 41 or 42 to 40 dogo na two na doga ma lo mbo ba da na mbo dina Wow. Bika forty na wafutu wa rena. Bika malomba. Bika namdo malomba we. King. Tobi wuli sisi. Hannes nje malomba by friend organization mm. bin dokuwa Canada. Mm. Bi wuli sisi. Lele dozo wale di tanana. Gidan lam di tanana. Lomba sa tiki le ni ni wana. Nega do dozo wale. Le nyani wana dozo dana. Ngu bana do bo ba dazan dana. Nyani nda ni ni nda wana. Be. Dobo du mwana Anglican ba na da zan da tana bela ruban dare ba gona ba sun tile na kia mutudud kititi na bana dole da na pick up pick pick up yoga na eh, ma wuyo ga logo na undi de din talan na oh. to amma subhanallah wa ma bun gama tika da sasi malwan mm. ne ba do bai dai ni bawo awo gon sindi ison vai to be da zan da talan na dole da na mu direct dogo mm. bondi bondi dogo eh, eh, eh binya suwe oh on and on badan kuma ne dai government affair ba ta ga dogo da dogon na amna gabar ba ko da bai da na da to na dum ba ko na da bai da na da na mu ko ba wuri da ku bi na rana ba ka ba da za tintin na ce horosi amma jingiri sirri ke wa horosi na tukuru amma da za silbe in dan na ma do abo bo zai su su wuri mali da na da da domin dubi sina ta da zai na horosi dogele na nna amuna da aza de tara na tina na tina do da de na hikima ogo no bi da na dumu ba vada wondi certificate emu ko wanda ogo na na da aza de tara ga ba wondi da malu wambo baba wanna amuna do ko na ba wono you tent do red cross mo gon before ya dunde amada de muslimin ba halu sun de ba da fata worozi domin na ruta kan bozo to do de wa bana we da de tara na wo na sisi mo mun mazo na sidi chami dida daga ci duka ican ibazu na jingiri don tilaga ah. bambazu na bambati ga dubun da dubu kuma ni jo to funun isi won bi dodo gogana na bi do bi kili won bi do dan jadina ngo bi dan jadina dan jadi ga sidi sinawe don man wannan can joba da shi ne jingiri lana ifada location ka biyu jingiri su bobo fada na ba fada main entrance da mm-hmm. ba dan ba fada na ne so wannan ubina ba jamba faraga modo madama sisi afabiya sisi inima ada ali ce ga da de na ruwan gone iga kafiri ba kare da kafiri titin ke eh, balai wa bida windi blana yeri de mawe foundation lebi da wuri na zan da foundation mana mu da leaders wa youth da zan da tan da foundation da la concrete mm. da ya daga dogo din mu politank da kona da si mm. to ko ba na bambam na wani si ka zo na rana mm. politank na foundation ga wannan kubana gabagali na akra bakonici si bozole o jingiri to fon do go 3 weeks di ma jingiri di te di ma son di fawe na na iso si na na after da dada da commission won jingiri ki gete won ko wala ten tuwa ten terna na bai biti government wala ti zale terna to bilabi da yawre al umma ban irana zi 200 plus jingiri kin gida ga ba wannan wow masha Allah musi da bani o so nana ba sa tin kimalo awa jan itala iso wan vai hikima be wannan gobe ne da mata talantana to kada zai ga ba to dodo dan jazi da risim ma a sorry ga no problem du won baga silifa mhm. min na roman catholic eh wandi sda so na mu ami disito to halne sin je bada fata do wani ga sabafa amma do da na kina malo da yake man fati do na sibaba zai arzuma do na mu ka dalawa alkawli don government to do su sibada ta dikin aba lezi wongi eh, eh, kana na explosion de won dir nan nawo won ma wa dezi to do do sisa aba yuda londi la do da nan ma wa chu na chingiri do to tina to wuli sisi timar da na fitinu ngudona ondi eh, zungu wa 1804 canada tina tarna da do do de giliti mana ma da fi de giliti na 400 tida do zo le tu de tida de problems wa ada wani tiri da dai problem suwa to classic si na na kuna da bika na so de yi kuna na wannan na da busy the yele da dai politician suwa wɔn bɔbɔ wɔn aban fa kiyɛ yɛm na bɛ kɔn te taara kɔdun dɛ bɛ ka mɔlu wɔn para na bɛ kidɛ wɔn fa ne gana da inshallah twenty twenty three ke bɛrɛ dɔn na n kana kidɛ ala ma dɛ so de i ka tɔn ti dɛ fa wi yɔ sɔɔri wale da sɔ tɛ da da bɛ dɛ dɛ wakati wɛ dɛ dɛ dɛ wakati wɛ dɛ dɛ dɛ wakati wɛ dɛ ama nyɛ se ni nana ne kɛ house fees.

involvement ah. na weekend ma na kige abo gane biya after asr mm. friday buka bukan boko we after asr sunday american bile mogon swan ni kene ga mala kige obu mozo we sisa biya umba bongo de de makarantar na ke kadam bore biye de amma da gubana ministers wa na umba iso wa do iko na ede biya tambale jo bana bo na na shede bo yal fanaro ere kwani ko ede da na wole ona bede ke wole kin kin zina domin ilimi bon vuki ge ilimi tan vuna ada ilimi on vuna yunde da sin da yiki ah bele na da yeli na barawo ai bele kamata bofu bofu ilimi kin inom sisi men de mal albaraka go non ana men ande sisi wani si de muhammad tili chatina so wanga yiki malaika because kwan isi ida ajin amata mi a kiswe fika fiki famene to biye de bumu malaika de famene roziga wannan ya hal itarichu da kanun malaika de fam da ika bisi dana an wanda ida ive na tali ibi buna ive ne problem amma tali wan kirna igo wanana awanun kodomo iso wan fezi tali ke na bu wanda ya cha dina a igagar ne do iso ifa na bidela da to biyole annabi da ilimi aw malon da ilimi nabinte to bila kama ta infuki kabila albarka amma aki infuna bidan da mun to ga ma dosa yele matulu duka biya ban iso wa na baja na ba wani ikona ba kwani joki ga ma tulki to ma tulki ba na sisi me de choga first chowun ki ba dulu ndem very leadership bank bin anasi eh anasi bank da system mo modam dole gande eco bank bunga very leadership onye silere skuli dabatabila ka balla ama ay e, do de de mol wonti do e, ukoni ma fere ma on gani hidan gani fere bele ma hali kursi sibe kabar bucho oni skuli da hidan gani e chow doze hidan gani because choking weekend ge hmm. weekend no e, eight hours ge times four. kabila two thousand 2009 mamu six 600 ghana alfasi sikre na arfa si fere ba vere ngu be wa ma da madon da bi 50 ge in one week biwan baba wagon na ba dala 70 buka dara tan ba wani ti dasa ga mai yiri suwan lake mm. na sinana to bin wuli sisi ana ne ana bin zai in package na dai ba mu ti bila kozo to kin yanke ne ero na fadin na dan mati kidon na na packaging kin ne wuri fadin na kozo ba ono si bige siriya ti bi fa bi da awɔ gɔgɔ o ji di ki ne sisi o bi bi da fakiti a yɛrɛ bɛnna n'o bi jɔ tɔ le so ki nɔ a da na kede baniyan kooko wa fa a tɛ na o ni si nɔ na o bɛ na nfa ne tɔ le packaging bɛɛ bi jɔ wɔn di. tɔ kibɛ ki jɔ bɛɛ wɔn di bɛɛ dan dolo ki de ti bɛ. ba advertisement daasi wasisi wɔn advertise de wɔn di na wɔn ti kɛ yɛrɛ awɔ mu bẹẹ kin soap de for example kin soap baba ti kide advert lamine mm-hmm. bika magebu yok mu ko yo ama irawo mu kin soap ama ne si je pel na kide advert te wa roze o mi ta bigana ama do da ba fe na mm. to bi na bin ne da to ama so de ikorozi da jan de latin atirna de tana wo mi so si da mm-hmm. subhanallah wo mba ma de ta de tana ge ira ku bana de biya oh na do ma da ben ai bar ai kuba na abom bɛ bia na bɛla si ba si nana kuna target bɛka sulom bia bɛkɔn bɛ dɛzi amma na wanda si don da dati mara dalan ke na dana kige don ti mara an duniya da kige ti mara tokoro na telege don na wazifa risala risala ya kele na lanke isorozi na rufe na mo bi dana soro na libi na idan ba bɛka wazifa ai kele na ga sindikidi musulmi na ban bati ah. to biya da dati mara alfati ke na don kiyozege ana ɔdɔ sɛlɛsɛ kodo mu dabi dan na. amadu na alifa wa ne bari bɛlɛ bɛ da yɛlɛ na bɔ bɛtɔ. bɛ express kin b'a n bɛ se bɛ express bɛ badina bulata ka maa zin sisi ban bɛ experience kɛ mm-hmm. bɛ fatima amma an da na se kidɛ kiri na kidɛ lam na kɔnɔ wɔ na kidɛ bɛ ka na se bɛ yɛlɛ bɛ ka dɔ dɔ ka da sahaba da ma bɛlɛ bɛlɛ dɔn sa bina bɛ si mɔhan abu dhar afwan abu dhar ni ghafari ibɛ kɛ ni den t'u kɛ ibɛ kɛ telilu kɛ. علي بن ابي طالب سواقلي تلي رضي الله عنه علي سسي ابو ذر وعاء منع علما فاوكاه فما خرج منه شيء اس ابو ذر من الى قال نمبر 5 ونوع ملون دينا عند بيجو بيجو انا تلي اما سونتو مريكا مريكا نواسي ومبسي لنا اللي ميلنا اس وادعي ده تلي كي يلا تلي تلا ga aliwa balaga fayana ti chiko be amma te ilimi wandani lalle bi dalana alfawe go na ruwan bai zai ba zana alfa na rusi na bambanci tsakanin malamin ga da malamin ga waye fi dan wanshi duka mamun alfa ce na ce ni wani wa gina duka mamun ga mamun wero zai domin wani na goyi indanana no muli wani wani batin na dole ga mai hmm. tara zama dole da kai alfawa alfawa naba na bara dr abbas da da ima bala alfawa ga alfata kin ki jo masana na amma do gbegbegbo ne ba sa tin ki ba mena na su da ga alfa ai han da sun je almazi wa ga da ga to bi da ai so wa bana ga ne ki da lezi to ko na kin da na fatima da kilmin di to bi yele eh, na mu ga ma kina chokina to da kina kin alhamdulillah won bi do zo ne do yu rozga mas do yu wɔn bɛ se ba beezi ba fada liidi bɛ ka di fɛrɛ alfawa di mɛdɛ tɛgɛ tisi alfawa ban bɔ wani cewna bala albarkan ba bɛ ka a bala albarkan ba ba wani ba jɛ dɛzi bɛ dɛ rayuwa ike dum abi gɛ ban bɛ simanto bi ka biya wani bɛmu wa bɛn bɛlɛ amma alfawa wa aliga wanda ya zalla bɛ kudu mu bɔkari bika baali na bɛ to bika busi si boyi jɔn gɛ bɛlɛ bika na si man na ni mu wuce ni jɔn because bɛna shatawali kuju bɛna kubanga wannan gwanci wani jo kozo bɛna eh, eh, eh, asamuwa jan bɛna bana mm. to biye da badan bɛn bakana wanda si zole in lene zi asamuwa jan ya shatawali bu bikili wendi mas fɛnɛ mas ka ma da wari kuse no ngo adi ma wa tara ta ko be tina albo tele e wala ka ma ma na nya pa ma ja na tele nya ma ja ba e e e ma tele te ma da wari bi che no ta pe la ma no wa ne e so pa de me amen e so pa salam alaikum salam alaikum volume. Hello. Salaam alaikum. Wa alaikum salam. Na suru nyai de na lele ne ga nana ko bane. Mai daga Abdul Salam. Oh, Mai ana kasuwa farande. Wow, ko bana Abdul Salam. Wulen dani ne ya. Amen da ma da alfa ga solo ku bani ku ni wezo. Amen. Eh solo ku bani fa wezo kini zo. Amen. wommanzola alpha donege sasu e disno debiye danzolo so debiya elenas ɗano dawal wongale go ɗan inne danzolo so ɗo debiya kala bela ceri ceri ngelo yeditiri so muɗo watol deli ɗum gonaɓe detele danzolo so so fadari ko debiya ɗo ko kadala namo gara dare danzolo so turdi weso soro ko bandi turdi weso ko danzolo a kanoe jiɗe so barake Eh, malwan ni oni sol ni ilay albarakaro eh, nam be dal fa madu wa sa da tom be bela ni ko dure ko tim mumbo de di doko da mo chaare mm. na te ko koro amara doko da ma banga bu jore tambe to ko amara so ile doko da ma ka so ko da de ko na mm. mm, de dal o so salam alaikum salam alaikum kobire ilé sùúrù ìtísímìdé tv dé ìvolù mẹ́sì báwo ni sọ̀lẹ̀ kan sọ èwo lè dẹ́ra ẹ̀ sálámù alẹ́kùn. báwo lè fi sọ́wọ́n tó lágbára fi sọ́wọ́n. àmì ìmọ̀dé kú bọ́ ni lẹ́sùrù yẹn ìdẹ̀ lẹ́lẹ́ yẹn gà nánà. tọ́ mẹ́tẹ́ kẹ aláṣà mi máa kọ́ pé dàgbà yẹn ọ̀ṣun báyìí bàbá làzà. tọ́ bàbá làzà lẹ́dá fà. làzà Kazi amepaa na madaktari na wamefedi wamepata matara wamefedi ndebe kubwa mwenye na uzulo usosi soko ni itaki fahamu yangu ni kutu kama tia hii fahamu kutu na fahamu dodo dodo kidia ilanga ni ndebe kubwa ni mungu kwenye kulito danga tebasa teki na wakuma na kubwa kudang tanya nísìnyí kò ní dada dada yà kama. Bila ko bọ́ọ̀lù tí ìdílé fún àwọn yìí kìlọ̀ kìlọ̀ bàbá kàdá sókò ní tàbí dáná ọ̀pọ̀ náà. Tí a kàn láti lọ sókò ní tàbí. Èdè bó sọ́dá ta kó náà dúkú bọ́ọ̀lù àwọn àti náà ṣẹlẹ̀ kó sọ́dá fẹ́ràn tó sọ̀rọ̀ kó kálẹ̀ ní tàbí. Sọ́kò àti ẹ̀dá kó wọn ẹ̀wọ̀n lọ. Tẹ̀wọ̀n ẹ̀ má lọ wọn ẹ̀ fámi ikú kìí ṣe मैं भी बड़ा पठान का मैं भी कुबे का पठान हम लोग का सलाम वालेकुम हेलो हेलो सलाम वालेकुम वालेकुम सलाम रहमतुल्लाह aji ala suru nya yi de na lele ga na na asuru eh baya mo wai ma to na lele farande madina okay nyodo na lele de ra ya um, mide mide station mi jọ fain paa ìtọ́jà ti túrí mi. tọ ɛɛ dede agye do lɛdɔ wa zulu ikyele de agye eh, ɛɛ kobiri deke na mo zɛ eh, ɛɛ producer si line wa jami bawo ni sɔ lɛɛka zo bawo ni sɔ lɛɛka zo isɛ muhammad awol hafiz domi wala fawe wala fawe paa biele ɛɛ eh, tante de ta yɔrɔ mɛ bɛ se kaso o bɛ yi dɛrɛ a ma na ne na ma bɛ se wɔ se mɛ bɔ se yɛ kɔsi na kɛrɛ ma se ɛnyɛ ne dɛ yɛrɛ se bɛ la paa ne iyo ne dɛ tele gbogbo mɛ ne lo nyɛ nyɛ nyɛ gale kur'ani ɛnyɛ gale domi ma ne se n dɛ dɛ dɛ tɛ bolo ko ye. salamu aleykum. salamu aleykum nɛlɛ subi ne dɛ nɛlɛ ne gana na. maa yi dɛ dɔmɛri yɛ ma mɔ lɛ dugu mu yɛ. Mother na aka fo, bubu mile. Oh wow wow wow wow. Maame na etu na eze enye maga so na eze enye na ogo na ogo la agba kankada mba nka le ze yi na. Bila ko na ogo na mo de si ze na na tere so na nga ti mo bubu mango ya le bara kada ba ta. Mam ja bara kada da ba ta. Yo duwa agba di te na. Isu ye le kubia ekele. Besoin de passer selon. Besoin de se passer selon. Besoin de dire, de dire, et qu'elle est. lana mode pɛtɛ na na fɛn fɛn na mm. Mm. ba tɛ alibarika dama bɛ tin de wɔ zɔmalɛn na lana salama bamba lɛ ma ye. salamu aleykum kobire ɛɛ dɛkɛla mozɛsini ɛdɛ lain de bawo ni sɔlɛ kazo ɛsɛ bawo ni sɔlɛ kazo ewure de ra yi ɔmɔ adɔ si ma bisi de de ɛɛ hafi jɔnye na si n'aro kazo awa yɛlɛ ma ne yɛrɛ ɔɔ oh, n'aro agazo salamu alek salamu aleikum. wa aleykum salam. lasuru nye yi de na ɛdɛ ne yɛrɛ ya. sindide ee mana awal sheik awal. మనం ఇంకేదని పాస్టింగ్ ఆలోచించింది మా బొమ్మని ఎలా పాలిసిన మాత్రలే వీళ్ళు మధ్య చేస్తాను అమ్మాయి ఉంటారు మంగా ఎలా నచ్చింది పరంది ఎటు ఊపుకొని ఓ ఉదయం మా కొత్త అస్సలం nebɔ bidamana erudilo de cunkare na modana ande muhammad sallallahu alaihi wasallam ese wendirna ida kala qur'an na lu kifunga joni na mm. iya da sedada mm-hmm. to biye lelo alhamdulillah bida kanna chana chana na do de wakatina de eh, belamna alfa wage mm-hmm. na modo siban ya masu huzaifi do mm-hmm. to huzaifi mu har ne sinje ina bada imam eh, madina ka wan bi da kairu kulle amma alhamdulillah balagadan ne bi kadan balan gade ne salamu alaikum ayi salam to ne ide ne le ne ga na na kubone ya salamu alaikum wa alaikum salam ne ide ne le ne ga na na baya muhammad jafar mai aya a un madina un okay la suru do do kona nya de fawe ah sheikh sumagani okay da da imam bla ah ah لازم شروط ماليش الشروط ما يتلاتي بعد اللي قال بعض ايوه ومنو شروط الواقع علينا قال بخير كما واما بنعمه ربك فحدث العلماء ورثه الانبياء لا ليس ركبا لا ليس ركبا ومن شعب لا زي شروط ماليش تصل تصل daidai biyan bai sau daidai biyan ba alfa wani wani wani wani alfa na israel ba kele Yeshua kɔkɔ i de ba bi alifa de ka alifa yɛrɛ bɛ ijɔ adunya kɔrɔ parce que maazɛ sɔ maazɛ sɔ maazɛ fa wɛrɛ k'i wala kan mun dɛ maazɛ mun na i bɛ mun fa alifa sɔkɔ ala ko ko ko tiɲɛ ni an yira sɔkɔ ni ala Maaleykum salaam. Na suru leide na lele ne ganana. Ai, ma daga na mama tana abba da mama. Na ma da wala mun dole ma ko ala ko rawa da shirin mai dai nan ba. Ah, okay. To, dani. Duro daga ya ga zuwa ne. Na yi nan ba ma mini su. Eh, na ya barki su. To, aja barki su. Eh, na da kurna ne yi nan ba. Eh, ne yi nan Salamu alaikum. Mm. salamu alaikum salamu alaikum wa alaikum salam na suru nyai de na lele nga nana ma ya na otinu ide ah, okay la nyai de ni ma ide ma ide da aisha ajiya aisha to la da fawe oh ma de na da sumazeni okay okay to nyana kokari nyana kaso yawe sofara na alheri isofa dutekotokoli amin amin amin to dede aje nyana kokari nyana kokari nona ya ga zuma eh, salam alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh nasuru nyaide na lele yanga yana ah, mai daga eh, mutawakkil mutawakkil mai yana da kasuwa okay nasuru eh ladafa mai da wani sai شيخ محمد أول شيخ محمد أول ماذا سوطة فايتلو سوطة زيوزو محمد أول منذ يدوم مدوك أجل تعالى بيالو وكاسوانا ما شاء الله تبارك الله الله أكبر بركة مقبولة ما زينا ma ni nye dɛ mɔgɔ tu wɛrɛ ma ne de ni ba especially de nya ba wa di da nyabi nyabi nyabi tembi tembi a a ba da na bɛ bɛnɛ bi to zu wɔn bɛ tena ko tem tem biri ila suru ame ga ya min disi mi de ti mi de bolo ya koko min le mi de tele jo ila suru salamu alaikum salamu alaikum la suru ne de eh ajiya ne de na de ne ga na na hello Hello? Naam, ah, salamu alaikum. Ah, ah, wa alaikum salam. Lasuru nyenge, nelelenge anana kubone. Ah, baya wani. Manga yana madina ne kawani. Okay. Ah, kana so. Aiba. Amen. E eh, so no padre. Amen. Eh, ama hafi no awa no to to mare de. Famo. Iba. Naam. Iba di ni, iba di ni ko. Então, Dede alaji le shuru sim kozo, dede mninya dani kozo. To, salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. To, mane kubane la shuru ya ide, na dena ide anana. Eh, maya mande na abuna sirro, maya mafi Yahuza, Muhammad. Maya Yahuza, to, tasidakam ya, maya maya maya maya maya maya

ina bɛbɛ ma lamɛn se inshallah sɔgɔ bɛ bina i tɛ i ni miiri na miiri na sɔ se na n'a lafiya inshallah. So Haji Haji Haji Haji Hadija. Haji Hadija. Nege mede last caller ah la fawe. Yo. Then I ran the phone. That's one fifty. That's not a fawe. The better is my minutes. Bẹ́ẹ̀ náà mú ni. Àlàáfíà màmá màmá màmá. Ọ̀ àlùfẹ́ bẹ́ẹ̀ bá mo bí wà lọ́ọ́ dáa o. Ìkádá ní ìdẹ́gbẹ́ náà o. Ẹ̀fẹ́ ìfẹ́ fúru dẹ́kí á dẹ̀ ọ̀ bí o. Ẹ̀fẹ́ ọ̀tọ̀ àgbẹ̀ yé. Yóò fún ìdá ìfàtẹ̀ ọ̀ mi jesi no dan ne tena wala holu mi de baba bana ni fa se bi o kira se se bi o se se da ko ti se se se mi to da ko bi de chenye ga si de fun do e ra bozo le bakaya e la wa mama de wakati do wa dala biyele de da mezi ko na di da su inshallah next time dan da su ko na change wallan fawe wan gule da kuna wa da bata eh da da wakati wa da lamu bisha maso le gure ne de fawe mo bozina na ne do era wa boze se ade nya zo le ngogo ne de bu eh like eh budu de be zi wen kige be boze budu na ne ikogone ten lucky briefly do me da de wakati we be بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله هدية مازا نانا أكنايو تي جرنا nso esi mi na alaafee mi ka esi na da wɔn va da ifada ifada tɔ nso itasi da mi ka iyu ifada ne ba de tele sisi wa fada no ana tele si na wɔna na mi zi yu si ki ama ana sisi na wɔna na bɛyɛ na sisi ana si gyina na yɛ adasɛ mi ka na adasɛ mi da tembiri na na maamaru wɔn deri na nso ipaasi insha allah subhanahu wa taala bidamana lu n'oge bɔs dɛtɔn na mɔdɔ si gyeni ba nu yɛ sinagamat ban gbɛlɛm na yendi dɔ min yendi na min min gbɛlɛm bɛ ko wala kide ba mati qur'an da wala kide co na ba mati balla amma ikhtisar shadid dɔ de de cende o kidan yusu naga bumu nan bɛ mi ide av lo wo wɔn dɔwɔ yi si nfa yi wɔn gale bika wɔn bɛlɛmina yi na an ko a ye lowa ade wɔn dɔwɔ ni alfa wada don kɔrɔ an alhamdulilah uh, wɔn ba ba ala kiti bari na bɔ dɔ awo na ti na nan do mm-hmm. ki ganan gɛ nan do ki ganan gɛ ka nan bɔ zugu wɔn ki gana zɔlɛ bada wɔn ni wɔn ki kɔsi fatiya wa gala na n'o da nan ne idelo na n'o yi dirisi bu cɛ ni awo gbɛlɛm cɛ ni bi lɛm mm-hmm. dede. bona buba ya salimu salim wa kadina barkage da ya do wani loni wangal na kur'ani na biga cikobin da rifu wow bawo kiga sin to su irke irke buku kala do ga 11 or 14 years da 12 to 12 years da wana nana wurozi don bawo kiga sin zi awa gana ana bi sine ba bane dan na ga ikala kitiri na bi jami mikana be da alfa ban ga ikalen nawe amma wamba eh, su eh, yele mi biya wani ganem na da ke ba alfawo ne domin alfawo na barwa ba kasete da dana. youtube da ba je qur'ani kale eh, kuskure wa bida mm. to bil abuwa fi kike bida awa gwadi ba na wahala mm. bai zin yayi to bil alfawo na barwa ba da da qur'ani chokozo mm. on ba ba fun dena na khusari na min shawi na wandi eh, eh, duka su huzaifi muhammad ayub bana barna bade qur'an an duniyar na alfawana ittifaq si buke didi amma alfawana baro iso sai daga bamba iso sai da kinkida bamba izi bala wani situ wannan mu to bi la am yu sitile to bona to wannan ya ciko bila bi mushaf mutaallim kima da ma yadona tilaga alfa da bata wannan na mun fane ko dona alfa dr ayman suwaid ele de cewa ko a dara high level na bana ban bezu ko badi de amfani to amma biye de chaukin no mo na kida na kasa swaki na da lauran da chau da da na chau eh, kiya da chau to abuwan ne do to wan piki ga abo gane chau na different amma wani dana hinzi wasina kuru gumba vene chowanne tabo kanai milleri naige don dona nafiqa dona bara dona mutqin dona musabir tina tina ni bani ga dango ma biya dan baka tana ne da zo lema to ade bada funga vai ke chuko dana awa bana bin ne dage nan bi da mana a kude wandi age na 7 years ge abalo don go abalo 6 mm. years abu a da don go shi dai wa da 7 years a ah, amma eh, nimros majele na na awu no a bozin na nukin mm. na whatsapp rozi da wana wandi when you kill na won birna da zo da na kidan ko da zubu kletro ana zo sabda da yo aula ne tina ngoni uh, office insha Allah isne ko na mona dr Zaina Ali Abdi ina bala da director na mun mona mun bula bona da ja ila na iso da iko insha Allah subhanahu wa ta'ala wata eh, mm-hmm. uh, mm-hmm. na ne da number ki eh me da number ki 057 okay tare tare bigana 77 053 zero five three seven seven three three three three eh seven seven seven seven. Naam. Mm-hmm. Eh, producer Lasuru tini dai de number kingi tini dai de number kingi domi ira wanzo leba ya ipa domi debata so leba kalam. Eh, gile ndio wakati wa dela. Niona ira chuko sinzewe. Masha Allah tabaraka. Ah, mandana eh mogobani alfawa ko wa Umar ngoni eh, sharubutu mbona banlan dum be waraja do do fuku. nzewe bede kukar bala hal arjuni ito do fezira da duvuna iso isina danawe na shi kamil na adam baba na shi tofi umbarna iso wa yawana na shi salih sha'ban وان بطلودا يونيفرسيتي هنا وندي الفاودي دبتا ميزي برنا يعني مجا عبد الله الحسن يعقوب no kumasi tafu estate na na mɔgɔ dodo mana ke spin taxi na ne mɔgɔ mari ya mɔgɔ kuma bila wa gaya dona beze madasi mazai ba gere da ba kere da to be de ko kere ga da dara do biri ba do dozi o ada tozi we mun birne so si fada bi gena la da na bin dalewe bi da alhamdulillah da zai so na ne do mede muhammad awwal tiyaru tim go tamalina de senaro siga madarici university sibo tamale na waba ilo kokari more than 60% da da bezi da yake tamale hal da tuluki da da al'umma bandi umfani mamati da na kade warga first batch bede masters tamalin na ba mu bade certificate guba da na hukuma su ba ba zati mare ta ku ne alhamdulillah albarka wala da da bade guru Musa Igawa Eh, istiridin da ima da walun bila iso isina ide kowrati na alhaji habibu na bar na don alhaji habibu ta sai da directors da university ba zina da na rayi ba zina da na lidi ba zina da na badano ne iso isina wa liba wanar na iso isi wana lafiya duka alhaji ila ga eh, eh, sai da kubangi bin da alhaji kana yi na mirna domin ledo wombi sun go busy food lana mm. non go one hour go lucky na social media mi ga ya gado na be hard speak be do be do mm. na bana do wendi bile facebook bile mm. na mdo ra 15000 17000 20000 banje be bem na believe god ni bile amanda akade ga bin ne na na zan da iran ne ne ala 150 20 ba do 1000 2000 ma be dan bile to biyele mi mi ko karmin lana tenabere don kirkege ade maluwan bada bezi de ko uh, eh, wendi uh, eh, na doni bikadeli na kitimere momo na shos mava irasese an duniyar na before 2036 maluwan di wamo bambati don dawo na bambati amma ngene ga sidina na de yake kɛlɛkɛ tɔ bɔnbɔ bɔɔ na bɔɔ na bɔbɔti na ba bisi ba yaba dɛ bɔbɔti hali bɔbɔti bisi t'o vunu kɔ dɔw bɛ dɔw t'o vunu na dɛdɛ bisi dɛ yɛn t'o vunu na don do da fena na ga to do dai so wa ba zai mi kalena kalena na wala bani wahalo ki ko timarka na kidana don studio yo mojo yele wala ma ba ban dare mi mon zulo mi si so iba itasimi so iba itasimi ngu eh, go bi bidan mi ga na ga sisi ba sa tin ki bila kamata ba mu ciwo bida wombi sigila eh, bana amoze da teledo na bambati bambati wa bida kada sai e, sai dai mal wan dilke ai annabi wada sisi ya hanzara sa'a wa sa'a wakati na wakati ge wakati kina iso da wakati wakati kina na da wakati ni ni ni wakati kina na na da na wakati kina don garin na bila kamata bi can biyu don ma fun mu gari sisi fezere fake an duniya da wahala ge to amma abuwa nan gwada gan vezi chuko ka no da dosi hmm bela ma ma ma ma vezi no bado bitakendo mindi unity bika um, fresh ya dondi na ne eh, do na na bo benzi na da anya si eh, eh, thinking system fikra ba sa thinking ero khususan ana ga rukubani ban yi wakati non jo nirke na ruwa ya ta se na ba no deli nan bezin den bonjo jona si 3 hours 2 hours mm. na na singa mm. gurna na tin tin iso wanga fara ti to nan bezin apply eh, ki gumu ge ikon dina amila na eh, eh. le do beje umra na ro mm. fe na mudona nonin de umra ge mbon yu ka ba jo don na mu ge bi gilbali jon na mu ne ke na 7 hours or 6 hours na ba no jo na bur fe na no jo tonson gurnan na ko bi so silana bi zamana alkhirna an gudu fere iko be ba du ne da na ba won wondum nivu kararana korongo dum jo ne be ne da nan da no du jo siwu ne be na nan dibi ko ga an duniya din mm. zina iro din zina iro nan na na tintir o da ko ce ni wallan fitina ne be wato idan ko kan wa jo ne fitina kanado le ro ka finan bilo mm. to tun gona na burga kanin din sa an duniya ta kenan bo mm tɔa na oyi bi lɛ na mbɛ zi dzo bi da bi kɔnɔ ofiri don baasa ti ki de lori kene kene ke ki di mi ki baala ki mm-hmm. baala na eh, eh, eh, ki ɛɛ ɛɛ ɔdi ɛɛ lomaza na tɔma wɔn na mo tɔa na oyi na nzi stɔk tɔ isɔwɔn zi na zɛ kama ezi dɛɛdɛ yi bɛ kama dɛ tɔm kɛdɛ zi mm-hmm. yɛ mm-hmm. suuru na iso zeri adɔbo suuru na iso zeri tɔnaburu fɛ si de nya ndunya na onko deri fɛ ndandari na yeli insha allah ta'ala isɔ fadaki. fada sulu ka fada iso zere me wala iso itasimi lalle mi ko ga lan tabaraka na iso ibirlim albarkange ka kalido yidin da kalido dunin da bu fadari ga min gam fadari kin no company kin iso yeli won bisi bisumbi da na bila alkhairi في فيلمات كي كي في فيلمات كي كوزونا إيصو إلى زميل إيرو كده فيلم إيصو لا لا na wombi nasib lami fitina na iso dan zolo na singelade na wombi dojo de kala eh, la ka tukuci ka mm, yele ba bati ila da dede ka wombi darra dan jada na ga aljanna iso no nan vako ila ka da dimare ko na de wondi mm, lada buka kujo ka mara aljanna tun diga mazin na da tun zaki da sai masha Allah tabarakallah Sheikh Muhammad Awal Hafiz Elegas Njie dene dala fa we bigena tembe ve wala fa we da bata sinde de de fa we we kidala na se sick eh sick knowledge eh chatele eh, de fa we kidala to fa we we wala na wala fa we the draw is we wu nada eh ne de tili chade be ve na tina nyanja de tele nyanja shede ne de simure eh gesi bile tele chade wala fa we albi kwani bitala de de tem ba bebot daren pata da sinada ma da da ma balanta motsi da dai kwalas da bata waga zo na ki dai ina muga ba ta ki fasi tem da dan zina dama bebot da sinada ma da ti na ni do do wala fa bi gana ide chow na ide su kulu wa winti wa dole ne eh wala ki eh malanta motsi bai dai nan ba screen roze da kokarin yayi gumbi bi gerna patana mo madam bizmalaki da bayyana da batu ilase bezi na ewulezina bi daa na ɔdodo ndele bi daa kobiri ɛɛ sini kyɛnjɛ gɛdɛdɛ fa wesi sɛm bɛlɛnta mɔsi mebere mi si te webe de kyɛ ɔrɔdze dɛmgbɔ na akubɔ na akubɔ na polisi soja nurses wa begɛ na bank managers wa na begɛ na alfa wa agura na alimajiri wa na pata wenu na pata ne si na wɔn na tele sɛ bezi ngbɔ nyɛ dɛ tele nzi ne tem na tem ibo bi zan daana ɛɛ eh, bɛlɛnta mɔsi nyɛ ɔdɔ nyɛ yaa dɛdɛ chief producer muhammad awɔle sɔvaale yaaye na yɛli basi dɛ namba screen rɔze na nyɛ ɔdɔ yaaye anya wɔ na tele na persons na tem na no problem nyɛ mbɛ ti nkɔ ne studio rɔze nyɛ ɔdɔ laban yɛ na duniya rɛ nkata ede na de amfani mɛnze kɔ obire rɛ nkata me bɛrima begɛ na ma de viewers rɛ nkata ma ba mɛ sɛ di o kɔlɛs mɛ lɛ kɔ kare mɛ de mɛ mɛ ba ga yaana eh mene kokarin me o ba me ya do me da bezi ka zo mi dana ika ika ye eh ika ye bana iso we disi eh wale ba ke falo do dan da se de cho ama ma do ze me se me ba ba da ke ne de cho re na ma da si man ya ba yera do akana yo company balena malanta mo se ba mo yide duniya ba lele anya de na mo ba de product wa won na mo eh, akana ye woma bites kenge kige na abala de fa de kenge eh, anyege abalo wole abalete wole abalete de kesi nyan nyan gale nyan yo nyan lezino nyan wole sinege abalu yo ai gado roz gasin wole nyade abalete kenge wole ndelo rone ndelo wole lone gado roz ama de kesi nyan gale asu nyan yo yo du winki na arote dunyana ai winki ba dunyana kelege gado roz watana akelenda mbezinele nkideti mera charnya de laki da timere a na ni da simbe sin laki da timere na she bites eh abala de fa ni ki kire ke ke sulum ki ge na trage chemicals na ke fa da kire da ke instant ki le zizi bua ku do won ki ki won nya na ke le ze kile na nyo do yu do ni e de lira ila e feya nyo da be si abalo bledo no ge akana yo bites kala do ki waki chele koko be hmm. bambela mabvere vese gogo chodonana vayaka isikutolubila ne temu wayaka isikutolubila egiyusike nazine n'ye nyatetsina nelonsore njele nyade ade kutolu ya ke nyo ne de aluti da ya koko be kudu na aru wanye na asiwa na kirwangale nonda koko mle nyazi ai maybe ndendinye N'ye kozo de kenye ndendinye koko wo la suru bonde nga ja koko fa de mi kina bro wa bidana anyo nyo ben le zi koko de ku don kin kin na tata na ga no da na nyo do le firi na ne do aliku ko heba mi sem do ki wo kitile nya man ber mama ti se anya wana abone na ro dana abona dede abona wo mba wo de da mena dana ta aliku ko heba mi sa njeli anya aja injele be albarka wo kisi dunya na nyetetinga ban bere nya nya mu dene domi albarka wen kisin yubi ga na aliku kikin kirke nya mu dene ne eh na kokare mu aliku njele ne de abona wo baba wa de zidana ya ko ko nya titina nya de sikiri wa eh nya nya de sikiri wa cha aliku e ba mr na nyom de le de rawo matis eh mame nurse kutokoli queen nya la slim nya la cute eh mother secret mele aliku ebe a mịsịcha nyọnyọ kelelezinye de zibi watin de fat wanye lodi wala kpọmbọmbọmbọ ngikin ayi na anamadenge wala flat na eh alikuku ebe a mịsịcha nyọnyọ beneleze ebere nkata na nyọdodo iyu nye de obere bụ mbabaazị na mama gwan life na eh, mabuki feni iman mba matiti iman iman eh, nyọ gwan editin fara de allah number one wɔn lɛ nyɛ edit dɔn na edit na ndere si yes ade na wɔn nabɔ ya music video ya nabɔ rɛ nyɛ zɔ lɛ la kya ɛɛ iman direction wɔn lɛ nyɛ bangi ti na ano dodo ɛɛ eh, abalizɛm ɛna abɛlɛ yusuf ɛlɛ dɔ wazi na ma mɔgɔ ne life ɛɛ eh, na ano dodo dɛdɛ yasmin koli aladaalo nyɛ ɔgɔ ne kabuna ɛɛ eh, dɛdɛ post ɛlɛ ɛlɛ dɔ wazi na mɔgɔ ne life kobiri mɛzɛ mɛrɛ pataa mɛmu wakati ibɛ mana kyɛnyɛgɛ. Citizen. Muhammad Awal Isobala, Mother Chief Producer, Marvin Sedi Dabata. Salam alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.